الحمد لله الحمد لله الواحد القهار مالك يوم الدين لا يشاركه في الملك يوم القيامة أحد من عباده والصلاة والسلام على سيدنا محمد سيد الأبرار وعلى آله وأصحابه الأخيار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين واعلموا أن الله خلقنا لغاية وهي عبادته وحده لا شريك له واعلموا أن الدنيا دار العمل والآخرة دار الجزاء عباد الله بعد الميزان في أرض المحشر يذهب عباد الله إلى أرض مظلمة وهي أصحب المراحل من مراحل يوم القيامة عباد الله ويعطون أنوارهم حسب الأعمال الصالحة يأمر الله بالكفار والمشركين يأمر الله بالذهاب بالكفار والمشركين إلى جهنم عباد الله ويبقى المنافقون والمسلمون العصاة والمؤمنون ويقال لهم هذا الصراط كل يمر عليه والصراط جسر ممدود على متن جهنم يرده الأولون والآخرون وهو طريق أهل المحشر إلى الجنة عباد الله دل الكتاب ودلت السنة على حقيقته قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا نسأل الله تعالى التوفيق والسلام على صراط وهو على ذلك قدير فاستغفر الله إنه هو الغفور الرحيم أدوك أن يودع الله وباوة الله وباتا أدوك فون ونالوباتا الله جلو ọba kayakaya ọba tó lágbára onìkan ló nìkan pa ọjọ́ alkiyama ọgbà àwọn ẹ̀dá ọlọ́run pátá àbà búrú fọ́lọ́run ọba jọ́nà ẹnìkan tí ó ma pàṣẹ ẹnìkan tí ó ma sọ pé báyìí ní kó rí ẹmú ẹ̀dẹ́ ẹfi sínú yà ẹfi sínú alìjánà ọlọ́run nìkan ni ó ma pàṣẹ rẹ̀ àdúpẹ́ fún ọlọ́run ọba tó ṣe wá mùsùlùmí ìsìláàmù náà kọ́ lọ́mọ gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run kọ́ bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn ará lera àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ lọ lè sálékún bẹ̀rù ọlọ́run ọba wa ká lè di ẹ̀sìn yìí mú ká má jẹ́ mùsùlùmí pẹ̀lú ọkọ̀ lásán ká má jẹ́ mùsùlùmí pẹ̀lú pàǹtẹ̀lé tó alukur'an àti tó nínú sunna annabiwa muhammad sallallahu alaihi wasallam ilé ìnáwó jẹ́ kí islam wa kí ọlá làáfíà ẹ̀rí lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba wa ti wọnṣẹ́ iṣẹ́ kálukú wa tá ń ṣe bọ́lọ̀mbá ti wọ́n tán kálukú náà ti rí iṣẹ́ rẹ̀ kálukú náà ti máa wo ibo olókù tó wọ́n jà sí báyìí pẹ̀lú tí wọ́n fún un nínú iṣẹ́ yìí ọlọ́run ọba aláwọ̀ á pàṣẹ yìí pé gbogbo àwọn tí wọ́n bẹ lérí ilẹ̀ pátá àtàwọn ànábì ọlọ́run ọba àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ó pàṣẹ yìí pé ẹ máa wá lálẹ́ jẹ́nà ẹ̀rí èyí tẹ́ jẹ́ kèfèrí àwọn tí èsè mùsùlùmí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́wọ́n pàṣẹ fáwọn wípé èèyàn máa wọná lọ lọ́wọ́ wọ́ òṣìṣẹ́ rẹ̀ kan tí wọ́n fẹ́ kà fáwọn torí gbà wọ́n ti jáde láyé ni wọ́n ti pa gbogbo sẹ́ẹ̀lì tí wọ́n ṣe ń lé ayé wọ́n ti parẹ́ nítorí pé wọn gbé ìgbàgbọ́ dọ̀dọ̀ lọ àwọn wọ̀ náà lọ́wọ́ wọ́ kọ́lọ́mọdé àbáwọn wà ń bẹ̀ ọlọ́wọ́n wa sọ fún àwọn mọ̀náfíkì àwọn ń wá mọ́sálásí àwọn pẹ̀lú àwọn muslim àjọ ń gbàwẹ̀ àjọ ń lọ mọ́kà àjọ ń kírun àmọ́ nísàlẹ̀sàlẹ̀ ẹkùn rẹ̀ lóhùn nísàlẹ̀sàlẹ̀ ẹkùn rẹ̀ òun náà màgbọ́ wọn ọkàn darapọ̀ mọ́ wa ni ọlọ́run ọba wa ni kọ́ darapọ̀ mọ́ àwọn ànábì ọlọ́run kọ́ darapọ̀ mọ́ àwọn olùgbàgbọ́ òdodo kọ́ darapọ̀ mọ́ àwọn ẹni rí ọlọ́run wa ní gbogbo yìí àtàwọn ànábì ọlọ́run àtàwọn olùgbàgbọ́ dodo àtàwọn mọ̀náfìkì tí wọ́n ń ṣe bí mùsùlùmí ọlọ́run ọ̀dà wọn náà papọ̀ mọ́ àwọn ẹni rẹ̀ ọlọ́run wa sọ fún gbogbo wọn pé àlìjánà ẹ wọbẹ̀ àmọ́ afárá kan bẹ tẹ́ gbà débẹ̀ afárá yìí eré ìjà ànámọ̀ lánàá sí ìjà ànámọ̀ ọ̀gbun kànga kan tó fẹ̀ tó wá jìn fàyín na kọ́hara ha bó ṣe jì tó yẹn wọ́n ní ó ṣe déédéé sab'una kharifa ìrìn téèyàn ó ní seventy years tí wọ́n bá ju kankan sínú ọ̀gbun jahannam iná ọlọ́run bí máa ń lọ dòó bí ṣe ń lọ yẹn kò ní balẹ̀ nǹkan wọn ò ní balẹ̀ àfi lẹ́yìn seventy years gbogbo àná àmọ́ bó ṣe jì tó ìtumọ̀ nígbẹ́ má jọ ọmọ tuntun síbẹ̀ ìgbàtọ́ ọmọ tuntun ọba fi balẹ̀ yóò ti dàgbà yóò ti hewu lérí ọlọ́wọ́ alawa aláwọ̀ pàṣẹ pé kí na afárá kan sí orí jahannama yẹn afárá yẹn ni wọ́n pè ní ashraf afárá yìí eré ẹ̀ ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn ànábì ọlọ́run ni wọ́n gbà kọjá kún kò sọ́nà ẹ̀bùrú mi àfi kéèyàn gba eré já náà kọjá bóòlù ọlọ́run sọ wá fẹ́ sọ̀rọ̀ àwọn ẹni rí kọ́lọ́mọ́sà ìfàwá náà sínú wọn tọ́lọ́wọ́n bá aláà ń ta àwọn mọ̀náfìkì ni àwọn mọ̀náfìkì tó ní ń kántẹ̀lé wọn ọlọ́run ta wọn ni tọ́lá náà ń ta ọlọ́run gbà wọn lé ayé ọlọ́run ti máa pláàni tọ́lọ́run ní fún ọlọ́run ti máa àmọ́ bá ní kí wọ́n darapọ̀ kọ̀ máwọn ẹni rí kí wọ́n lè máa rò pé gbogbo ohun táwọn sí ilé ayé ọlọ́run ò rí gbogbo àrà táwọn dá láàrin àwọn mùsùlùmí ọlọ́run mọ́ pa ẹ̀ ọlọ́run wa bìọ́ wọ́n sì wá ní mọ̀náfíkì o ìsìláàmù kọ̀kọ̀ àti ìsìláàmù gbangba mọ́sà fún wa ní méjèèjì mọ́jì inú wa kọ́takùtà wa mọ́jì tàwa kọ́takùnú wa ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ẹ̀rí afárá àsàrátù yìí òun làwọn bàbá wa ń jẹun tí wọ́n máa ń sàdọ̀ wọn ní ọlọ́run ọba ò mọ́sẹ̀ ìṣàánú wa níjọ́ alìkìyàmà ìjárí ṣìpẹ̀ ànábì afárá sọ̀rátì mọ́sẹ̀ já lè kọjá ń bẹ̀ mọ́jà jábọ́ sínú jahannama wọ́n máa ṣe ládùá àdúà dáadáa ni àdúà tó yẹ kéèyàn máa ṣe ni kọ́lọ̀ mọ́sẹ̀ ìṣọ́ ní kọ̀ọ̀kan wọn níbi aburú náà ọlọ́run ọlọ́run ọba ní a'udhu billahi ọlọ́run bá ní gbogbo yín kò sẹ́nìkan tí ò ní wọbẹ̀ kana ala rabbika hatiman maqdiya ọlọ́run bá ní àti parí ẹ̀bẹ̀ àti dájọ́ yẹn kò sí tí ó yí padà anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí ní thumma yu'ta bil juz wọ́n padà wá gbé bíríjì kan bíríjì ta wíyìn òun náà láfárá ta wíyìn wọ́n gbé gba eré iná jahannama bayna zahara jahannam yóò wà ní òkè jahannama báyìí jáde máa wà ń sálẹ̀ kúlì náà ya Rasulullah àwọn sàábà wá ní wo jíṣẹ́ ọlọ́ wọ́n mọ̀ lè jíṣẹ́ bíríjì tó wí afárá tó wí bóò ní ó sọ rí anábì ni mutahadatun mazillah anábì ni afárá náà ìmọ̀ ń yọ ọ̀yàn ni ìmọ̀ ń yọ ọ̀yàn tẹ̀sílákù alẹ́ ilẹ̀ akadam kò sẹ́yìn tó gbẹ́sẹ̀ lébẹ̀ àbẹ́kẹ́sẹ̀ rẹ̀ máa yọ báyìí aléhì khatatifu wa kalaliu a wá fi àwọn irin ẹlọ́nu jágajága khatatifu àti kalaliu òun máa ń píkì àwọn èèyàn báyìí ni ìmọ̀ mú àwọn èèyàn tó bá ti kó àwọn èèyàn báyìí yóò sì jù wọ́n sínú ná irin ni ó wà létí afárátawé ìgbà tí mo wò tó máa khatatifu kò sí yàtọ̀ láàrin wọn àti kìnní kan tó ń pè ní olóòótọ́ olóòótọ́ yẹn tí ìgbà kànga bá bọ́ sínú kànga ẹni yẹn sí jágajàga báyìí tí wọ́n bá ti kì í bọnú ẹ̀ òun náà fagbọn ìgbà kànga jáde bí kàtà tí mo ṣe rí nù ìgbà kànga kẹwàá fàǹjọ náà àwọn èèyàn ní ọmọ fà sínú jahannam irin ni ọlọ́run bá pàṣẹ pé iṣẹ́ tó wọ́n máa ṣe níjọ náà nìyẹn kọ́lọ́mọjà wà wà nínú àwọn tó wọ jahannam ẹ̀yin màyá nínú ẹ̀sìn wa nínú àwọn àpèjú àwọn sàhábà àwọn sàhábà láwọn gbọ́ lọ́dọ̀ pé asrot afárá yẹn irun iri lọ irun iri rẹ̀ tó bá ń nálẹ̀ báyìí afárá náà irun iri rẹ̀ lọ ó sì gbọ́dọ̀ mọ́kànjá ń bẹ̀ bó ṣe tó yẹn lẹ́yìn náà wà ẹnu rẹ̀ ju ẹnu dà lọ bí dà sí sọ̀rọ̀tù yẹ tí wọ́n pè ní afárá yẹn ọ ṣáàfù ju ìdà lọ náà wo bó ṣe tínrín tó ọlọ́run sì ní wa in minkum illa wariduha ọlọ́run bá ní kò sẹ́nìkan tí ò ní gbàbẹ̀ kọjá kana ala rabbika hatiman maqdiya ọlọ́run bá láti parí ẹ̀ bá ṣe ṣe nìyẹn ìtumẹ̀ náà ni pé àwọn kan wọ́n kọjá ń bẹ̀ àwọn kan jà sínú ẹ̀ wọ́n ní bọ́lọ̀wọ́n bá aláàbá wá ń pàṣẹ ipé ọya ẹ máa wá kọjá àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run wọ́n máa tàdí ọlọ́run ni ẹ kọjá àwọn ànábì ọlọ́run òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam adẹ́mìnì fàlẹ́ ayatakallamu yawma idhin illa rusul kò sẹ́ni kankan tí yọ sọ̀rọ̀ níjọ́ náà àfàwọn anábì ọlọ́ nìkan gbogbo àwa tó kù á dákẹ́ ni sí láàmọ́ wò wa da'wa rusul anábì ní àdúrà tí wọ́n máa jáde lẹ́nu àwọn anábì ọlọ́run òun náà ni pé Allahumma ìwọ́lọ́wọ́ bá wà ó sallim sallim mọ́ṣàlìláwà lónìí o Allahumma sallim sallim ọlọ́mọ́ṣàlìláwà lónìí o Allahumma ìwọ̀lọ́n sallim sallim mọ́ṣàlìláwà o torí ta ní ọ́là ní pẹ̀lú afárá tó ti rìn bóòlù yẹn ti fẹ́ rìn lérí ẹ̀ wọ́n sì ní dandan ní kágbàbẹ̀ kọjá tátó wà lìtẹ́nà ìbádọ́lá ẹ̀yìn ọdún sàn ọlọ́wọ́n bá wa wọ́n ní àwọn ànábì ọlọ́run àtàwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ò ṣẹbọ rí àbí tí wọ́n ti ṣẹbọ tí wọ́n ti túbá nígbà wọn ò mú nǹkan mí mọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba aláàṣẹ wá ṣàánú wọn nílé ayé ta wà yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí wọ́n ṣe wọ́n ti fílẹ̀ kan tó lọlẹ̀ bọ́lọ̀ ọlọ́run ti fẹ́rí jì wọ́n wọ́n lànà bọ́ Muhammad sallallahu alaihi wasallam ànábì lèmi ní kọjá àwọn anábì ọlọ́wọ́ wa tẹ̀lé anábì wa Muhammad àwọn ẹni rẹ̀ olùgbàgbọ́ òdodo àwọn náà tẹ̀lé wọn gbogbo àwọn tá a wí yìí wọ́n kọjá katọ́rọ̀f nígbà tí èèyàn bá dijú tó yájú kéèyàn dijú kó ṣe yájú báwọn ṣe kọjá nù ọlọ́mọṣẹ́ ìfàwọn náà sí náà tọ́ iṣẹ́ lèèyàn máa ń ṣe débẹ̀ wọ́n ní kọ́dà al'amana wa tursalu al'amanatu anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni a wá gbé amana dìde amana a gbé dìde pé kó dúó létí asarati wasilatul rahim wal arham àti okùn ẹbí agbóhùn náà dìde kí wọ́n dúó asarati gbogbo ẹni tí wọ́n bá gbàmọ́ náà lé lọ́wọ́ ipò kìíní ìbáwa tọ́jú ẹ̀ kìíní ìbáwa ṣe ó sì ṣe bó ṣe wọn ní kó ṣe ọtọ́jú ẹ̀ kò jàmbá àmánà wọ́n ní àmánà náà ràn lọ́wọ́ yóò bẹ̀ lọ́hùn fún pé ọlọ́run ọba mọ́jọ jábọ̀ nítorí pé ibi àti ń jábọ̀ jù lérílẹ̀ ayé àmánà ẹlẹ́ẹ̀kejì bí àti ń jábọ̀ jù ó náà lókun ẹbí kò sínú ẹbí kan tí wọn ò ní wàhálà ẹni bá ń sokùn ẹbí pọ̀ ọlọ́run ló iṣẹ́ lẹ́yìn ìgbàgbọ́ ni o ọlọ́run ọba ó lóun sábàbí fún òun náà kọjá bí mànàmáná wọn làwọn kan kọjá bí mànàmáná tọ́ba àdìjọ́ náà tójú bá rọ ẹ̀rí tí ó sẹ́ mànàmáná ẹ̀ àwọn kọjá bẹ́ẹ̀ wọn làwọn kan bẹ́ẹ̀ àwọn kọjá gẹ́gẹ́ bí atẹ́gùn àwọn kan kọjá nígbà tí èèyàn bá ń gun ẹṣin wọn máa lọ àwọn míràn tó máa ń fa kùnùnù bí gbàgbọ́ bá ṣe tó bẹ́ẹ̀ náà lèyàn se kọjá mẹ́ ẹ̀rọ àwọn mọ̀náfíkì àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí níta tí wọ́n ṣe mùsùlùmí nú àwọn náà fẹ́ kọjá wọn ò sì wùwà tí yàn fi kọjá pẹ̀lú rọrùn yẹskutun ila asfari jahannam àwọn mọ̀náfíkì bàbá tó ṣe gbé àwọ nínú wa mọ́sáàsì kìrìsìtẹ́nì ni òun náà máa gbé kìrìsìtẹ́nì lòun àmọ́ wọ́n gbá yídì ńlọ mọ́kà kìí muslim bọ̀tí ń sọ pé mùsùlùmí lòun ọlọ́mọye yín o ọlọ́mọye gbogbo ẹ̀yin tẹ́ mọ́ lọ sóòru torí ẹni bá ti lọ sóòru ó ti nígbàgbọ́ nínú agbára wọn òun náà ti dára wọn bí wọ́n bá ti lọ lè sàdá pẹ̀lú àwọn ẹlẹ́sìn míì ọmọ yẹtọ̀ wọ́n lahùn mí kún fa iná hùn mínú ọlọ́wọ́n bá níbẹ̀ bá ti lè darapọ̀ mọ́ wọn mo sì ti ṣẹ́yìn náà mọ́ wọn ẹni tí ń sọ fèsì tóun náà tún wá masalasi kọ́dà orúkọ yóò tún pa àwọn àfáà tó bá fẹ́ síyàwó tó bá fẹ́ kó máa àfáà tí ń ṣẹgbẹ́ awó ìmáàmù tí ń ṣẹgbẹ́ awó nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀tì máa gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú yẹn a ní bàbá ṣẹgbẹ́ awó bóòlù àwọn yóò ṣe wá pọ̀ èyàn ayé gbọ́dọ̀ pọ̀nyàn báyọ̀ bá pọ̀nyàn ayé ọ̀pọ̀ àyàn gbogbo ẹni tí wọ́n bá ti jẹ́ ẹni tó nígbàgbọ́ nínú nǹkan míì tí wọ́n ń pè rẹ̀ mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí Ọlọ́run ló nígbàgbọ́ nínú onìkan ló sì máa sìn onìkan ló máa pè onìkan ló gbára lé onígbára lé nǹkan míì àwọn mọ̀nàfikú yìí wọ́n ní àwọn jábọ́ tán bá jábọ́lẹ̀ ẹ̀yọ́mọ̀yá ọlọ́run wa ní kí pẹ̀lú àṣẹ ọlọ́run tàbí àwọn kèfèrí ti wà mẹ́tẹ́lẹ̀ àwọn kiri yóò má wọn kọ̀lẹ́sìn àwọn ti wà mẹ́tẹ́lẹ̀ ọlọ́run ọba wa ní káwọn mọ̀nàfikí tí wọ́n jábọ́lẹ̀ yẹ ká má dúró lókè ọlọ́run pàṣẹ ká mọ́ lọ sàlẹ̀sàlẹ̀sàlẹ̀sàlẹ̀ ọlọ́run fi ń dalẹ̀ mọ̀nàfikí na fi wọn sí ọlọ́run kan nìkan tẹ̀lé àwọn olùgbàgbọ́ òdodo yukhadi'una Allah wa khadi'uhum báwọn náà ṣe ń sọ pé àwọn ń tan ọlọ́run nígbà àwọn ń tan wọn bẹ́ẹ̀ nì àwọn ọmọ gbá tiwọn àwọn ọmọ ṣé tiwọn àwọn ń tan wọn nì gbogbo ń dábàá wíwù èmi igbó kan <laughs> gbogbo ń tí mi láti jọ yẹn ẹ bá ti sọ tán èmi máa ń gbẹ́ tí mi nu ní àmọ́ òjò kó wájú òun ṣé gbàtọ́rọ̀ yìí ọ̀ kọ́lá nígbà mi ah, ló ọlọ́run sọ alọ́wọ́ àlìjánà ó sì ti pinnu ní ẹ̀mí ẹ̀ pé òun ní ṣe kíní òun ní ṣe ọlọ́run ní káwọn máa lọ sàlẹ̀sàlẹ̀sàlẹ̀ ọlọ́run fi ní Allaha jami'u lil munafiqina wal kafirina fi jahannama jami'a ọlọ́run wọn láwọn mọ̀náfíkà tàwọn kèfèrí ojú kan náà lákò wọn sí wà torí pé ìsàlẹ̀ gbóná jòkè lọ ìsàlẹ̀ ó gbóná wọn sísàlẹ̀ mọ̀náfíkì o ọlọ́mọsíwá ní kẹfẹ̀rí o ọlọ́mọsíwá lórí rẹ̀ astaghfirullaha innahu huwal ghafurur rahim alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala ibadallah táwọn anábí ọlọ́wọ́n bá àtàwọn ẹni rẹ̀ wọ́n bá ti wá bọ́ sí òdìkejì lọ́hùn wọ́n ma wà lìjánná tí ọmọ tàn mọ̀nàmọ̀nà wájú ọba yìí pé ha alìjánà tí wọ́n sọ ọlọ́mọsá ìfàwà náà sínú àwọn tó wà alìjánà wọ́n mọ̀ wà alìjánà lọ́kàn ọlọ́wọ́ wá ní gbogbo yín ọyá kálukú ọmọ gbalé ẹ lọ wọ́n ní kálukú ó dá ilé rẹ̀ mọ̀ lálìjánà ó sì dá ilé rẹ̀ mọ̀ nígbà tó wà lé ayé bá a ṣe dìde kú mí ìsìn kálukú ọmọ lọ lé ẹ wọ́n ní tí wọ́n bá wọ́n lọ tí wọ́n lọ tí wọ́n dénú àlìjánà tí wọ́n bẹ̀rẹ̀ sí ìgbádùn wọ́n ní wọ́n wá sọ fún Muhammad sallallahu ìpè wo jíṣẹ́ ọlọ́run dákun àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n yé sẹlẹ́bọ tí wọ́n wà nínú ná bóò lọ́rọ̀ tí wọ́n báyìí nítorí pé nígbà wọn bá ti kú ní ibi afárá sọ̀rọ̀ àti ànábì ọwà ṣìpẹ̀ ìṣìpẹ̀ olè ànábì òsè sallallahu alaihi wasallam ànábì ó ṣìpẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ọ̀sẹ̀ bọ́ àmọ́ wọ́n láwọn ẹ̀ṣẹ̀ ńláńlá míì tí wọ́n ṣẹ̀ tọ́lọ̀wọ̀n sì forí jì wọ́n àwọn náà jábọ́lẹ̀ nígbà àwọn mọ̀náfíkì bá ti jábọ́lẹ̀ tán àwọn olùgbàgbọ́ òdodo kò tú kìí ṣe ẹlẹ́bọ àmọ́bọ́yá ogbowó èlé kò túbá ó sì sìná kò túbá ọmọ mutí kò túbá ọmọ jalè kò túbá ọ̀pọ̀ àyàlẹ́kún ọgbówó ogun fún ọ̀nàwó àwọn èèyàn kò wá túbá tó fi wá kú bẹ́ẹ̀ àwọn ìṣe ńláńlá ogbomi lójú bí ẹ̀ wọ́n láwọn náà jábọ́lẹ̀ sínú sàràtù sẹ́wọ́n àwọn tó jábọ́lẹ̀ yẹ àwọn yẹn ní ìṣìpẹ̀ ànábìlẹ̀ sàǹfààní fún sallallahu alaihi wasallam ànábì wa dìde ipò wọ ọlọ́run mẹ́sà ìṣìpẹ̀ ọlọ́run wa ní ń fún ọ ní ìṣìpẹ̀ ó ṣìpẹ̀ lìn lẹ́yìn náà màláíkà náà ó ṣìpẹ̀ lẹ́yìn náà àwọn ànábì ọlọ́run àwọn náà ó ṣìpẹ̀ gbogbo àwọn wòlíì ọlọ́run gbogbo àwọn àfọ́ ọlọ́run àwọn wòlíì ọlọ́run lọ́kùnrin lóbìnrin àwọn náà ó ṣìpẹ̀ lẹ́ni àmọ́ ìṣìpẹ̀ ẹ̀yìn ẹ̀ ni o ẹnìkan ṣoṣo náà ni ó jẹ́ kèfèrí táà nábì ó sì pẹ̀ òun náà Abu Talib ìṣèpè anábì sì ní kìí ṣe pé yóò gbé e kúrò nínú ná pátápátá yóò mú kúrò nínú ná tó tóbi jùlọ yóò wá gbé síbi èyí tó kéré jùlọ àmọ́ pé yóò jáde kúrò nínú ná ipá ọ̀ka làáfà tó fi ní kọ́ máa wá wẹsẹ̀ ayé kọ́ máa wá jẹ ìgbín pé yóò dá fún ọ kọ́ máa Allahu akbar òun gan olè yọ́ra rẹ̀ kó nù nádégbòjọ́ wà rescue rẹ̀ anáàdù Sa'id al-Khudri onígbà tí wọ́n dákọ̀ dhukira indahu ammuhu ìgbà wọ́n dákọ̀ ẹ̀gbọ́n bàbá nabi Abu Talib ẹ̀kó ṣe wàhálà bá nabi pọ̀ òní ma ń dáàbò bà nabi lọ́dọ̀ àwọn kèfèrí ó tọ́jú ànábì ìmọ̀ ràn ànábì lọ́wọ́ ìmọ̀ ń dáàbò bò kò já bàbá rẹ̀

kan a iná ẹ̀ ànábì wọn ní dàhádà na, a tí wọ́n bá kó ògùn na si lẹ́sẹ̀ nibe wọ́n kó ògùn na si lẹ́sẹ̀ níbẹ̀ yẹ yọ ma wá ta yọ́ ma ara yọ ma gbóná débi pe ọpọlọ ọ ma sọ nígbà tí ògì bá ń sọ lérí náà ma sọ pọ̀ nígbà tí ìbá gbómi gbóná kaná tó gbóná bá gbóná dáadáa tí dáadáa láàmú nínú gbà gbà ànábì ní bọ́pọ̀ lọ́rọ́ sì máa sọnù òun náà ni iná tó kéré jù òun ni ìnira tó kéré jù nínú náà wọ́n bá mi fi ẹ̀gbọ́n mo bẹ̀ lọ́nkọ́ lọ́hún fi ẹ̀gbọ́n bàbá mi síbẹ̀ torí wàhálà tó ṣe lérí mi àmọ́ pé ká mú kú nínú náà pátápátá ọlọ́run fún nígbà láàyè rẹ̀ ẹ̀rí gbogbo àwọn tó kù kèfèrí làwọn wọ́n bẹ lókè iná àwọn mọ̀náfíkì wọn àwọn bẹ nísàlẹ̀sàlẹ̀ wọ́n ní ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nígbàtàwọn yẹba wà lè jẹ́nà fọwọ́lẹ́sì náfsì bí yẹ́dì ma minkum min adin bí aṣẹ́dì munashadatan lillahi fi istiqsa ilhaqi min almuminin lillahi yawm alqiyama li ikhwanihim anábì ni mo fi ọlọ́wọ́ bá búra ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ma jẹ́ra àwọn ọmọ ìyá yín táwọn wà kánú yasumuna ma'ana àwọn tí wọ́n wà nínú náà yìí àjọ máa ń gbààwẹ̀ ni wa yusallun àjọ máa ń kírun mọ́sálásí ni wa yahujjun àjọ ń pàdé ní maka ni fa yuqalu lahum ọlọ́wọ́n bọ́ aṣọ fáwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá ní fayukhrijuna khalqan kathira àwọn ọlọ́wọ́n bá aláwákò nínú náà wọ́n wá mú àwọn ẹ̀dá tọ́pọ̀ jáde rẹpẹtẹ ṣẹlá wọn tí wọ́n sì pẹ̀ yìí náà wọ́n kọ́kọ́ gbà yọ̀dá lọ́dọ̀ ọlọ́ pé káwọn ó sì pẹ̀ wọn man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi ọlọ́wọ́n bá ní wọ́n kọ́kọ́ wá bá mi ná igbe ẹ sì pẹ́ wọn bọ́lá wọn bá yọ̀ dákan sì pẹ̀rẹ̀ ẹ dákun tó lọ́lọ́run ta ni ó sì pẹ̀rẹ̀ a jẹ́ pé àwọn tí ó sì pẹ̀rẹ̀ gan akọ́ yẹ kọ́ máa bẹ̀ ọlọ́run Allah tí ó yọ̀ dákan sì pẹ̀rẹ̀ lọ́mọ sí kíní lọ́mọ bẹ̀ lẹ́yìn náà àwọn màláìka náà wọ́n lọ́wọ́ bá wá sọ pé shafa'atil màláìka àwọn màláìka náà ó sì pẹ̀ Jibril Mikail Israfil àwọn náà ó sì pẹ̀ wọ́n máa àwọn náà ó sì pẹ̀ wọ́n máa wọ̀nyẹn kó nínú náà ọlọ́mọdé wà nú àwọn yẹn o mọ́jà wà nú àwọn tí ó wọ̀ náà kó tó wà lè jẹ́nà eré ìjà máa pàtàkì ẹbọ àti ìgbàgbọ́ àwọn tí wọ́n ń yọ yìí àwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù ni o kò sí gbẹ́rẹ́ rí àbótí sín rí ó ti túbá kìí ṣe nǹkan kọ́ kìí rí nǹkan mọ́lẹ̀ kìí ṣe gbẹ́ o kìí ṣe gbẹ́ àjẹ́ kò ní òṣà kan tí mo àwọn là ń sọ wọ́n lọ́wọ́ wá ní àwọn màláíkà ti ṣìpẹ̀ àwọn anábí ọlọ́run ti ṣìpẹ̀ wọ́n lámú yẹ́bùkọ́ ilẹ̀ arhamar rahimin ẹni sẹ́kù tí ó máa ṣìpẹ̀ ń sìn òun náà ni ọba aláàánú tó láàánú ní gbogbo ẹ̀dá lọ òun náà lòun ọlọ́run ọba ní ọyá ẹ̀yin náà jáde ìṣẹ́bọ̀ ẹ̀yin náà ẹ̀bẹ́ ẹ̀bọ̀rìsà eh, ẹ̀yìn náà jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ìwọ iṣẹ́ tó ṣe ń gbà báyìí oyé iṣẹ́ wọn ọ̀dá àmúgbà tó ti sẹ́bọ̀ yẹn jáde jáde ìwọ oṣù báyìí lásìkò báyìí àwọn ọ̀darapọ̀ máwọn ní ìṣẹ̀ṣe jáde wọn náà jáde jáde ẹ jáde ẹ jáde wọ́n ní títí táwọn kan fi jáde tọ́jẹ́ pé lẹ́yìn ìgbàgbọ́ àwọn oníṣẹ́ rẹ̀ kankan tí wọ́n ṣe láyé wọn wọn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àmọ́ sẹ́ẹ̀rí báyìí tẹ́yìn pé dákun wọn lọ sí báyìí ní sẹ́ẹ̀rí kò sí kankan ní fáìlì wọn lẹ́yìn gbàgbọ́ ẹ̀ Ọlọ́run mọ̀ jáde tani wọ́n sẹ́kù jama ọ̀yẹ́ bukọlu kú fáàrù Ọlọ́run wa ní kí wọ́n kó wọn jáde wọ́n kó wọn sí inú omi kan tí wọ́n pè ní nahrul haya wọ́n kó wọn sínú omi náà wọ́n wà ń bẹ̀ lẹ́yìn àsìkò díẹ̀ wọ́n ní wọ́n wá jáde nínú omi yẹn bí ìgbà tí èèyàn bá gbin irúgbìn bí àgbàdo àbí ẹgbin bí ọkà bàbà kò sì jáde tó ní ìtìtọ́ fáyín ẹ wọ́n jáde bẹ́ẹ̀ wọ́n sì wá wà jẹ́nà ọlọ́run wọ́n ti wá wà jẹ́nà àwọn òní jáde ma àmọ́ àwọn ẹni rí táwọn ọ̀sẹ̀ bọ́ tí wọ́n sì túbọ̀ bí ẹ̀ṣẹ̀ ńlá tọ́lọ̀wọ̀n fà wọ́n sínú ná wọ́n bá wọn yẹn lálẹ́ jẹ́nà mo wá bẹ̀ lọ́wọ́n bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́run mọ́jì awọ náà níbẹ̀rẹ̀ Eh, àwọn kan wọ náà bẹ̀rẹ̀ wọ́n padà jáde eh, ọlọ́run mọ́sí já wọ náà gbére wọ́n já wọ náà gbére àwọn tó wọ náà gbére làwọn kèfèrí wọ́n àtọ́mọ rẹ tí ń ṣe kìrìsánìtì yẹn tọ́ba ti rí pé ẹnìkan kúnnà yín méjèèjì ẹ̀ nípàdé máa o kò síbi tẹ́tì parí nínú àwọn orí tọ́lọ́wọ́n sọ fáwọn ọmọ àlìjánà ni pé ọlọ́wọ́n ọba aláwọ̀ sọ fáwọn bàbá wọn ní pé yín bàbá yín bàbá tẹ̀wà náà àlìjánà àwọn ọmọ yín náà wà láàlìjánà àmọ́ ipò wọn kéré sí ti yín ṣé kí n lift wọn bá yín ṣé kí n kó wọn wá kẹ́ máa rí wọn kẹjọ wà ń bì kan náà iṣẹ́ tí wọ́n ṣe kí n fún wọn ládàá rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni afẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wà alhaqna alaihim dhurriyyatahum ọlọ́wọ́n bá ní aṣe wàá mú àwọn ọmọ wọn lépa bá wọn èyí ni tọ́mọ bá jẹ́ ọmọ tí yọ gbàgbọ́ àwọn ọmọ títí ń so bíṣì lójú ẹ títí ń sín gbẹ́rẹ́ ọ̀dà fún jálàbí ló fi sí ti ń kéwú ó ti mọ gbogbo lékulẹ́jà ibi wọ́n ti ń rà lọ́jà ibi wọ́n ti ń parí ibi wọ́n ti ń gún ibi wọ́n ti ń lọ ọ̀sádìjọ́ náà fẹ́lẹ́bọ̀ innal ladina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula ọlọ́run láwọn tó bá nígbàgbọ́ tán ti sẹ́rí àwọn ni wọ́n lálẹ́ jẹ́nà tí mo kọ́ kalẹ̀ wọ́n wá bẹ̀lẹ́ wọn bá àtọ́mọ́ wa àtàrọmọdọ́mọ́ wa kọ́lọ́mọ́ ṣe wá lẹ́lẹ́ bọ́ kọ́lọ́mọ́ ṣe wá lẹ́lẹ́ ńláńlá gbogbo yìí tá ṣe kọ́lọ́mọ́ túbá kú mbẹ̀ níjọ́ alikiyama àwọn tí wọ́n wà lìjánà ń bẹ̀rẹ̀ tí wọ́n ní tọ́náwò ọlọ́mọsáfà wà náà sínú wọn àwọn tí wọ́n wọ̀ná oyé tí wọ́n padà jáde wọn làwọn tí wọ́n ṣẹbọ tí wọ́n jẹ́lẹ́sẹ̀ lá tí wọ́n túbá kọlọmọfọwá sínú wọn àwọn kẹta làwọn tọ́jú pé àwọn wọ̀ná níbẹ̀rẹ̀ wọn ò ní jáde mọ́ àwọn làwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn olórìṣà àwọn jálàbí bọ́lá àfa kan sí jálàbí ẹbọ níṣẹ́

sílé ayé yìí kò sẹ́nìkan tí ò ní ní problem ebi ní bá sọ̀rọ̀ mo ní problem tèmi ẹ̀yin náà ní problem tì anabi yakub ó ní problem tiẹ̀ lójú ẹ̀ fífọ́ anabi ayub oyin ọ̀sàárẹ̀ problem anabi wa ibrahim ọ̀dẹ zakariya wọ́n darúgbó irun funfun jáde kan tó bímọ anabi wa muhammad wọ́n lé kó maka wọ́n lé kó nlu rẹ̀ ìyàwó ẹ̀ tó kú àwọn ọmọ tó bí ọ̀kan náà ló tún sẹ́kù gbogbo yòókù kú lójú ẹ̀ ẹ̀yin náà ni wàhálà tó wá kó rẹ sí tọ́lọ́dà àwọn aláìgbàgbọ́ ipé wọn kán lè yọ́kù onú ṣòro ilé ayé gan fún rẹ̀ ilé ṣòro àlìjánà ní sinmi wa ìdààmú ilé ayé àwọn tá lówó sí ẹmọ wàhálà gan sí ẹgbẹ́ àti àwọn tó lówó láàrin wa ipé wàhálà tí wọn gan sí òjú tàwọn tálíkà lọ à olówó <laughs> esun àwọn tá àti ìbí ìpróblẹ̀mù ni àwọn tá àti ìbí jẹmọ́ ìjọjúmọ́ lọ́wọ́ àwọn tá àti ìdépò a máa dààmú àwọn táwọn ń pò àwọn náà sinmi bẹ́ẹ̀ bá wo àwọn tó ń bẹ nípò tí wọ́n ń darí ìlú pẹ̀lú aburú tí wọ́n ń ṣe fún wa níṣẹ́jàmá síyàn tọ̀rọ̀ kọ́lọ̀ ń gbé òun dérú po wọn ẹni wá máa ti ń ṣe tó lè tọ̀rọ̀ kọ́lọ̀ ń gbé òun dérú po wọn ẹ dákun tó lè tọ́lọ́wọ́n bá wa ẹjẹ́ afáyé lọ́wọ́ ẹjẹ́ àrò àlìkìyàmà ká má fẹ̀ sílẹ̀ ká má fọlọ́wọ́n bá lẹ̀ ẹni kọ̀ọ̀kan wa gbogbo ìtọ́jẹ́ òkè ìṣòro wa olùmọ́sàbà sọ́ di pẹ̀tẹ́lẹ̀ fún wa èyí tó ti dàrú nǹkan ti dàrú jama ọlọ́mọsábà wa tó omi tó ti tó ọlọ́mọjọ tó dàrú fásitì akífọ́rọ̀láha innahu wal gafuru rahim